nawọ́ ìṣẹ́gun rẹ nawọ́ ògo ìwọ Ọlọ́run sórí ayé wa a ó sì yàn a ó sì gbọ̀gà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù ọmọ àwọn ọmọdé kábẹ́ sọ́dọ̀ bá fún un tọ́lọ́run ṣe. Children of God, let's thank God Ẹ ká dúpẹ́ orí gbogbo thank Him for every good thing he has done. Ẹ ká dúpẹ́ àánú rẹ̀ ní ayé wa sọ. For the mercy he has bestowed upon us. Ẹ ká dúpẹ́ fún orí ọ̀fẹ́ ńlá Let's thank him for the great grace we have received. Ẹ ká dúpẹ́ fún ẹwà Ọlọ́run. Let's thank him for his beauty. Ọ̀gbẹ́ni mi ṣẹ́lẹ̀ oṣù. That the Holy One of Israel thank you. Wọ́n dúpẹ́ nípa tábàrù mọ̀ ṣe. This mighty in power thank you. Wọ́n dúpẹ́ nípa tábàrù ṣe. You that is mighty in power thank you. Wọ́n tún fún wa lórí ọ̀fẹ́ You that has given us this grace thank you láti tọ̀ ọ́ wá. to come unto you. láti kígbe ọ́. to call upon you ọlọ́run mà ṣeun. Lord, we thank you. ẹ ká bẹ̀rẹ̀ dúpẹ́ láti inú ọkàn rẹ. thank God right from our heart. ẹ ká dúpẹ́ láti inú ọkàn wa sí ọlọ́run. thank God right from our heart. ẹ ká dúpẹ́ láti inú ọkàn wa sí ọlọ́run. thank God right from our heart. ẹ ká dúpẹ́ fún oore ọ̀fẹ́ ńlá yìí. thank him for this grace. ẹ ká dúpẹ́ fún ògo ọlọ́run. thank him for his beauty. ẹ ká dúpẹ́ fún ìbùkún ọlọ́run. thank him for his God's blessing. ẹ ká dúpẹ́ fún ẹwọ ọlọ́run. thank him for his beauty. ẹ ká dúpẹ́ fún ohun tọ́lọ́run ṣe. thank him for what God is doing. ọlọ́run ò ṣe olúgbogbo thank you in every way ilé wa. Thank you upon my household. O ṣe ọ̀nà wa Thank you upon my journey. O lórí iṣẹ́ Thank you upon our job. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Let's thank God. Olùṣe. God thank you. Olùṣe. The Lord thank you. Ẹnìmọ̀ yìí sọ̀rọ̀ òṣù. The only one of Israel thank you. Ẹnìmọ̀ yìí sọ̀rọ̀ òṣù. The only one of Israel thank you. Ọlọ́run á yìn Lord we praise you. Ọlọ́run á gbé Lord we exalt you. Ọlọ́run á yìn Lord we praise you. Ọlọ́run á gbé Lord we praise you. Torí pé o ní agbára wa. Because power.

In Jesus. The Lord, thank you. In Jesus. The Lord, thank you. Olórí ọ̀fẹ́ o ṣé. Go with great grace, thank you. Olórí ọ̀fẹ́ o ṣé. Go with great grace. Ìwà láàánú ńlá o ṣé. Greatness, thank you. Ìwà gbàgbọ́ gbogbo o ṣé. You that power over everything, thank you. Ìfẹ́ wà fún ayé o ṣé. You that have given beauty unto our life. Fún ayé o ṣé. You have given blessing unto our life, thank you. Ẹ̀ka dúpẹ́ lọ́wọ́ Thank you for what God is doing. Ẹ̀ka dúpẹ́ fún orí ọ̀fẹ́ Lord. Let's thank him for this grace. Ẹ̀ka dúpẹ́ fún ẹwà rẹ̀. Ẹni máa ń sọ ẹ̀dọ̀ o ṣé. Olùgbàlà o ṣé. Olùgbàlà o ṣé. Our saviour, thank you. Olùgbàlà o ṣé. Olùgbàlà o ṣé. Savior, we praise you. Savior, we praise you. Savior, we exalt your name. Savior, we give you the praise. Savior, we give you the praise. We give you, we give you our thanks today. for what he is doing. For, for just with. Thank you for the grace upon our life. That Jesus, thank you. The one that is on our side. You are the one that stands with us. You are the one that provides everything you have today. You give God glory. Let's thank this God. Just thank Him. Our God will praise you. Oh, Our God will praise you. Oh, Our God will praise you. Oh, Our God will praise you. Our God will praise you. Our God will praise you. Our God will exalt you. God will praise you. We praise you for what you are doing. We praise you for your power. We praise you for your protection, your beauty. And your feel your blessing. Jésù Màṣẹ́ Jésù. Jesus thank you. Dua, dua, lórúkọ Jésù Kristì Olúwa wa. I want again. Ṣé what God is doing. Hmm. Ẹ Someone who knows how to think deeply that will know how to gbogbo tọ́lọ́run ṣe. ká ronú orí gbogbo. let's think. olùsọ pé káwá káwá sọ́dọ̀ pẹ̀lú ọpẹ́. why he said we should come to him with our thanksgiving. because ó tó tó bẹ̀ láti gba ọpẹ́ yẹn. he is worthy of receiving it. ó tó bẹ̀ láti gba gbogbo yẹn. ó ní ọpẹ́ ayé wáyé fún. he is the one that worthy of receiving it. wáyé fún. one worthy of praise. thank you that I thank you over everything. ó wà fún mi. because you are there for me. ó wà ń fún ayé because you are available for my life. ó wà ń lórí ilé mi. you are available for my house. ó wà ń nínú ayé àwọn ọmọ mi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 àyọ̀ fún àánú tàbí gbà àyọ̀ fún wàgbára ìwọ Ọlọ́run àyọ̀ ìwọ Jésù olóòṣù olóòṣù olóòṣù ní gbogbo ọṣẹ fún wa ní gbogbo ọ̀nà ọṣẹ lórí ayé wa ní gbogbo ọ̀nà ọṣẹ lórí iṣẹ́ wa ní gbogbo ọ̀nà ọṣẹ lórí ilé wa ìkàdà labasodogo rabalima sa mokoto ramatukalima zikele bagaba. Maguru musunturu musunturi masantile. Makatara batenkuru santile. Mayada de musunturi bakayaba. Oshu, oshu, oshu. Ẹnu oṣù ẹnu oṣù oṣù oṣù. Alágbára gíga oṣù oṣù oṣù oṣù. Ọba tó pẹ̀lú pátákó oṣù oṣù oṣù. Ọba tó mú gbàgbà lọ oṣù oṣù oṣù. Ẹnu oṣù ẹnu oṣù. Oṣù orí fún orí lá

Jésù ṣu, Jésù ṣu, Jésù ṣu, Jésù ṣu, Jésù ṣu, olùpamọ́ ayọ̀ ṣu, olùjìwà ṣu, Jésù aláàbò wa, aláàbòkó ṣèlú ṣu, ọlọ́run tó ń gbà wá lọ́wọ́ gbogbo ṣu, ọlọ́run ayọ̀, ọlọ́run àfi ọpẹ́ fún, ọlọ́run àgbé ọ̀gá, Jésù ṣu, gbọ́ àdúrà lórúkọ wa, kò sí pé ọpẹ́ There is no amount of thanksgiving that is too much. Ohun tó ṣe fún wa ó pọ̀ ju wọ́n fún wa. What he has done for us is more than our thanksgiving. Àjọ tó ti bí wa, òun ló dúró wá. Since we were born, he is the one that stands by us. Àjọ tó ti bí wa, òun pẹ̀lú wa. The time we were born, he is the one that has been on our side. Àjọ tó ti bí wa, ló ti ń ṣàánú fún wa. He has been bestowing upon us since when we were born. No man, kò sí okun tẹ́ẹ̀nì kankan láàyò. There is nothing someone is passing through mo ní ọ̀tá fẹ́ jẹ́ kó burú ju èyí lọ. ohunkóhun tẹ́nikẹ́ni bá kọjá. ọ̀tá fẹ́ kó ju bẹ́ẹ̀ yẹn lọ. o ti ẹ̀rọ pẹ̀lú yẹn kó ti ẹ̀rẹ́ mi mi that you are even able to live and praise. orí ọ̀fẹ́ ẹnìkan ni. is grace from someone. ó ní orí ọ̀fẹ́ ọlọ́run ẹ̀ ṣe ní. is grace from God. ọ̀tá fẹ́ ọ̀tá fẹ́ dúró ìdílé yẹn. enemy want to turn everything upside down. ọ̀tá ò fẹ́ kó tí yẹn ṣùgbọ́n orí ọ̀fẹ́ ọlọ́run gbé ọrọ̀ o. grace make you stand. àánú ọlọ́run gbà ọ́. The mercy of God save you. àánú ọlọ́run dòtì ọ́. The mercy of God stands with you. orí ọ̀fẹ́ ọlọ́run ṣàánú fún ọ. God's grace stands with you. ẹ wá dá ọpẹ́ padà fẹ́ tó ṣe yìí ó ṣe lórí ayé mi bàbá. thank you over my household. ó ṣe lórí ayé àwọn ọmọ mi. Thank you over the house of my children. ó ṣe lórí iṣẹ́ mi. Thank you over my business. ibẹ̀ ti dúpẹ́ bẹ́ẹ̀. olùgbàlóhùn ṣùgbọ́n olùgbàlóhùn ṣùgbọ́n ìkàlà bàbá sódò Makadurabadi karabayi kalaba. Lozuko tolu musondole bosutule bosetelebo. Matetetele masikayaba. Mazuko turabaya bagaba. Masoto tule masentelebo. Makatalaba sentalaba. Ọlọ́run oṣù oṣù oṣù oṣù. Ẹni máa ń sọ èlò oṣù oṣù ní gbogbo ọ̀nà fún mi. Oṣù ilé mi oṣù. Oṣù oṣù oṣù oṣù oṣù lẹ́tà kàdálàbà sàtẹ́làbọ̀ ọlọ́run gbà ló ṣe ló ṣe ló ṣe jésù ṣe jésù ṣe jésù ṣe jésù ṣe jésù ṣe jésù ṣe jésù ṣe dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá dúpẹ́ kó dúpẹ́ lọ́wọ́ jésù dúpẹ́ kó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí dúpẹ́ lọ́wọ́ jésù yìí dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ Jésù dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run is the one that put an end to that stormy sea. òun ló lágbá lórí is the one that has power over any situation. òun ló lágbá ayé rẹ. is the one that has power over your life. òun lá sọ̀rọ̀ múrọ̀ ṣẹ. is the one that fulfil his word. òun lágbá. is the one with great power. òun kábíyèsí. he is the king. tàbá fi ọwọ́. you. ọ̀fẹ́ tó gbà ọ́ lọ́wọ́ ibi. He that saves you from every danger. Ọba tó mú ọ làájá. The one that makes you family. Ọba tó ò dídú tì ọ́. No one no make it be shame now. Ìwọ alágbá lórí ayé wa. You are the most powerful one in our house. Fún wa. You are the one that contact us. Wọ́n dáǹde wa. You are the one that delivers us. Wọ́n ní wa. You are the one that we run to. Wọ́n ọlọ́run agbẹ́ ọ̀gá lọ́wọ́. You God we exalt you Jésù àfi ọpẹ́ fún. Jesus we give you the praise. Wọ́n ní bàbá. You are our father. Ètò tó bàbá. You are the father ju olórí ju bàbá lọ orúkọ ọlọ́run ni ọ́ ẹgbẹ́ fún ètò tó ní fún ọ ọlọ́run mo dúpẹ́ fún ètò tó ní fún ayé mi ọlọ́run mo dúpẹ́ fún ètò tó ní fún ayé mi bẹ́ẹ̀ kó dúpẹ́ fún ètò tó ní fún ayé mi ọlọ́run mo dúpẹ́ fún ètò tó ní fún mi dúpẹ́ fún ètò tó ní yẹn ó ní ètò ó ní ètò rere yẹn yẹ ká dúpẹ́ ní ó sọ bẹ́ẹ̀ kí oúnjẹ tó ń parọ́ ó ní I know the plan I have towards you yẹ ká dúpẹ́ fún ètò yẹn ètò tó ní lórí ọmọ yẹn o ètò ló ń lọ ọkọ yẹn ètò ní fún ọ lórílẹ̀‐èdè bí o ti ń tó ń ṣe tí o ti ẹ̀ yé wa báyìí ọmọ kò ní ètò tó mú ìgbà rere wá ọlọ́run ṣeun fún tó ní fún mi ọlọ́run dúpẹ́ fún ìyanu lórí ayé mi dúpẹ́ fún ìyanu lórí iṣẹ́ mi ọlọ́run ó máa ṣe ó ọlọ́run ó ṣe ó wọ́n ní gbogbo ògo yìí wọ́n ní gbogbo ògo ayé mi wọ́n ní dá gbogbo ògo ìpara ọlọ́run mo dá gbogbo ògo padà fọlá rẹ yìí sọ bẹ́ẹ̀ fún olúwa mo dá gbogbo ògo padà fọlá rẹ yìí gbogbo ògo ayé mi mo dá padà gbogbo tó ṣe gbogbo bẹ̀ lórí ilé mi mo dá padà gbogbo ògo nú ilé mi mo dá padà ìwọ tó kó wọ lo ìwọ ló tó bẹ̀ láti gbà ọlọ́run fi fọ ọ padà ògo ilé mi ògo iṣẹ́ mi ògo ayé àwọn ọmọ mi ó dá padà fún ìwọ Ọlọ́run torí pé ìwọ ló ní ògo yìí torí pé ìwọ ló ń jẹ́ yìí ìwọ ló jẹ́ bí ìsáájú agbára fún mi ìyàbò mi ìrànlọ́wọ́ mi ìṣẹ́gun mi olùgbàlómọ̀ ṣe o gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa dágbára wa ẹ ká sọ fún ọlọ́run bá ní gbogbo mo ti ṣe sí ọ ẹnu mọ israẹli olúwa dáríjì mi ẹ sọ fún jésù lọ́wọ́ dábò ti ṣe sí ìwọ olúwa dáríjì mi ẹ̀jẹ̀ jésù wẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀jẹ̀ jésù wẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀jẹ̀ jésù wẹ̀ àṣírí ẹ̀jẹ̀ jésù wẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀jẹ̀ jésù wẹ̀ àṣírí bóyá ọlọ́run sọ́dà gbà orúkọ jésù. Makadora makosotole makarabayaba. Enda rosontoli masontoli masantelebo. Uwege Jesu uweshe melorolorolora. Latura batukotole masentoli masantelebo. Ege Jesu uweshe melorolorora. Ratotoli masantoli masantelebo. Ekoro Jesu kí ẹ̀jẹ̀ Jesu kó wẹ̀ ọ́. Ó wẹ̀ gbogbo àbàwọ́n àti àṣírí gbogbo indora indorade koroso torema san toreba kó wẹ gbogbo àbàmọ́ àti àṣẹdé gbogbo ẹkú ọkọ jésù ẹ̀jẹ̀ jésù kó sọ torema sẹńtẹrẹmù ẹ̀jẹ̀ jésù wẹ mẹlọmọ ọba yìí ẹ sọ fún Ọlọ́run kí ẹjọ tàbí gbogbo wẹ ayé rẹ olúwàfẹ ẹ̀jẹ̀ rẹ wẹ mi olúwàfẹ ẹ̀jẹ̀ rẹ wẹ ayé mi gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo e tó jẹ́ kó gbóhùn mi ní àárọ̀ yìí gbogbo tó jẹ́ kó ojú tó jẹ́ kó fetí sí ọ̀rọ̀ mi ẹ sọ fún Jésù ẹjọ dáàbòtà wù ẹ̀mí ẹ̀ bóyá wù àbàwọ́n àmì wù àṣírí èmi gbogbo ẹ pọ orúkọ Jésù Olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí ẹ̀ṣẹ̀ mi níwájú ìwọ Ọlọ́run ẹ̀ṣẹ̀ mi níwájú ìwọ Ọlọ́run ẹ̀ṣẹ̀ mi níwájú ìwọ Ọlọ́run ẹ̀ṣẹ̀ mi níwájú ìwọ Ọlọ́run Olúwa dárí mi gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wá bẹ́ẹ̀ mọ kíní kan. I want us to know something. ọlọ́run ó mọ ohun ẹ̀ṣẹ̀ náà. God knows that thing. ẹgbẹ́ àkẹ́gbọ́n kò sí lè tí ò rí There is nothing he doesn't know. kó tó ṣẹlẹ̀ ó mà. Before it happens he knows. lẹ́yìn ìgbà tó ṣẹlẹ̀ tán ó mọ̀. After it happens he knows. bẹ́ẹ̀ náà ló ṣe ń wù wá. Likewise he is looking at us. ohun tó ń wò ni pé. What he is looking at is. ṣé ó jẹ́wọ́ rẹ̀ wájú. Will you be him yóò sọ fún jẹ́ a ó sọ Will you reveal that thing to him? He knows. Ṣé kò rí nígbà tó ń ṣẹlẹ̀ He knows when it's happening. Gbogbo ẹ̀ lórí. He knows everything. Ètò ń fún ọ ni pé ọkàn wa ló dọgbẹ́ láti wá sọ níwájú ọ̀gbẹ́ ah, à. Mo máa ṣe nǹkan báyìí wájú ìwọ lọ́rùn. Ẹ ò bẹ́ẹ̀ ni Ọlọ́run dó Dáfídì. God waited for David. Ó rò pé ẹ̀ṣẹ̀ rẹ̀ pamọ́ níwájú rẹ̀. All that sin is kept before God. Ṣùgbọ́n Ọlọ́run fi ẹ̀ṣẹ̀ náà. Then God revealed him. Ìrúnkù àrà kíákà wọnú ẹ̀pẹ̀rẹ̀ rẹ̀ lọ. That repentance came unto him. Ó ṣùgbọ́n kò dàbí Sọ́ọ̀lù tó dà. Not like Saul. Má dàjú tì mí bí náà. That said your passion. Má jẹ́ káwọn mọ̀ pé mo kọ́ bẹ́ẹ̀ ṣe. No no this is happening. Ẹ ìjọba ẹ̀ sì fà á. And that was when his kingdom was restored. Ẹgbẹ́ orúkọ Jésù sẹ́. Olúwa mú mara mi. Mo ṣẹ̀ sí ọ. Olúwa mú mara mi. Mo ṣẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀. Olúwa mo mọ́ra mi ẹ ẹ̀ṣẹ̀ mi yìí dáríjì mi ìbínú yìí ó kó tó bá lè jẹ́ tó dé tiẹ̀ ẹ ká sọ fún ọlọ́run má dáríjì mi jẹ́ rí àánú rẹ̀ gbà jẹ́ rí àánú gbà jẹ́ rí àánú rẹ̀ gbà ló aṣàánú fún mi dáríjì mi múlágbá lórí ẹ̀ṣẹ̀ náà olúwa fún múlágbá lórí ẹ̀ṣẹ̀ náà mú borí ẹ̀ṣẹ̀ náà mú borí ẹ̀ṣẹ̀ náà mú borí ẹ̀ṣẹ̀ náà mú borí ẹ̀ṣẹ̀ náà àánú agbára ẹ̀ṣẹ̀ náà ọ̀rọ̀ ẹ ti sọ fún mi pé kò ẹ̀ṣẹ̀ kankan yóò ní agbára lórí mi ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ kankan kì yóò ní agbára lórí mi gbogbo agbára ẹ̀kọ́ bí a sọ mí dẹni òmìnira sọ mí dẹni òmìnira sọ mí dẹni òmìnira olúwa sọ mí dẹni òmìnira olúwa sọ mí dẹni òmìnira olúwa sọ mí dẹni òmìnira ọmọlọ́ọ̀lá mi ò gbàdúrà orúkọ jésù màkà. Katore Mataka Santure Masotore Masandia. Father, free me from sọmi jẹ ni òmìnira. Father, free me from Ọlọ́run lánàá ó gbàgbà kó sọmi jẹ. Kẹ́mi Ísírẹ́lì kó Ísírẹ́lì ní òmìnira. Lẹ́dàgàdo Sandole Mabẹ́. Ládò Rabatúrò Bàbá Yéṣà lezuko tuli magidaba sentilebo madaraba sentuli masantalabo matekelebo sontuli masantalabo olúwa sọmi ní kúmìnira lekatore matekalaba satoleba olúwa sọmi ní kúmìnira matore masentelebo matekalaba sentuli masontolebo. Ripateki la bagaba. Uba somede ni ukera. Lebrando suko to le makayabo. La prende shikiawa. Uba somede ni ukera. Emi eko somede ni ukera. ní orúkọ ọ̀rẹ́ kò sọ mí dẹ́bi òmìnira yẹ di omi òmìnira ìdàlẹ́ Jesus ẹ kó orúkọ Jésù dáadáa sọ mí dẹ́bi òmìnira jẹ́ dẹ́bi òmìnira lórúkọ Jésù yɛde ne omina no ne ɔno kyɛ ɔno ba asɔre de omina ɛdu ɛdu ɛni omina ɛni òótọ́ omina òótọ́ ọmọ ọlọ́run kọ jésù sọmídé ní omina olúwa sọmídé ní omina above sin above flesh ní orúkọ jésù sọmídé ní omina move àdúrà lórúkọ jésù kristi olúwa wá ẹ kórúkọ jésù ẹ̀mí ọ̀tún wọnú mi lọ ẹ o ẹ o. Ẹ̀mí ọ̀tún wọnú mi lọ. Ẹ̀mí ọ̀tún wọnú ayé mi lọ. Láti mi lọ, ẹ̀mí ọ̀tún wọnú ilé mi lọ. Ẹ̀mí ọ̀tún wọnú iṣẹ́ mi lọ. Ẹ̀jọ̀ ẹ̀mí ọ̀tún wọnú ọkàn mi lọ. Ọlọ́run sọ dàdúrà orúkọ Jésù. Orúkọ Jésù. Láti mi lọ gbàdọ̀ ṣùkà ẹ̀mí ọ̀tún wọnú ayé mi. Lórúkọ Jésù ẹ̀mí ọ̀tún wọnú ilé mi ẹ̀mí ọ̀tún wọnú ọkàn rẹ lọ ẹ̀mí tí ń tẹríba ẹ̀mí tí ń tẹ̀lé ìwọ ọlọ́run lórúkọ jésù ẹ̀mí tí ń tẹ̀lé ìwọ ọlọ́run ara rẹ ẹ̀mí tí ń ṣe ìfẹ́ ọlọ́run ẹ̀mí ọ̀tún wọ ayé mi ọlọ́run lára ó gbàdúrà kí ẹ̀mí ọ̀tún kó wọnú ayé rẹ lọ ẹ̀mí ọlọ́run ẹ̀mí ọ̀tún látòkè ọ̀run wá bí orúkọ jẹ́ èyí tó gba èrò mi fún ìwọ ọlọ́run èyí tó gba ìṣe mi fún ìwọ ọlọ́run èyí tó yí ìbà padà fún ìwọ ọlọ́run ọlọ́run lára ó bí ẹ̀mí ọ̀tun yìí látòkè ọ̀run wá ẹ̀mí ọ̀tun ele nama kò ṣàtàyàmá ẹ̀mí ọ̀tun bàbá tó rí ma ètò máa mú ọkàn yẹn tẹ́ríba fún ọlọ́run ètò máa mú ọkàn yẹn tẹ́ríba fún ọlọ́run ètò máa mú ọkàn yẹn tẹ́ríba fún ọlọ́run ní orúkọ Jésù. Ikatole masando la santelebom, ratore masonto le mashintelebom, lebrando sikela bayama, ẹ̀mí ọ̀tun wọnú ọkàn mi ẹ̀mí ọ̀tun wọnú ayé mi ẹ̀mí ọ̀tun wọnú ilé mi ẹ̀mí ọ̀tun wọnú iṣẹ́ mi ẹ̀mí ọ̀tun wọnú ilé mi wá ní orúkọ Jésù ẹ̀mí ọ̀tun gbé mi wọ ẹ̀mí ọ̀tun dáwọ́lé mi ẹ̀mí ọ̀tun gbé wọ ẹ̀mí ọ̀tun dáwọ́lé mi gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wá ẹ ká béèrè fún agbára ńlá agbára tí mú yàn borí ogun agbára tí ò jẹ́ kí ogun ayé borí ẹni olúwa gbé wọ̀ mí agbára tó máa mú àdúrà gbà eh, agbára tó tẹ agbára òbíṣẹ bẹ́ẹ̀ èyí tó fi sọ tó fi rí bẹ́ẹ̀ agbára látòkè ọ̀run wá ní o ẹ pé orúkọ Jésù tí a gbé ayé mi wọ̀ agbára tí yàn fi ní àṣeyọrí orin. Make me success. agbá tí èèyàn fi ń lu àlùyọ ìwọ agbára tó fún àgbédìde kò lọ́nà kóró agbá tó mú mi débẹ̀ láyé agbá tó yí ìpín mi padà sí mi ìwọ agbá ńlá bí abalẹ̀ ayé mi ìwọ agbá ńlá látòkè ọ̀run wá pàdé um, ọ̀nà mi lónìí oyè dẹ́ka yé mi kó gbójú tù ẹ kí mi náà rí tèmi ṣe láyé àwọn náà ńlá ló gbàdúrà ó bẹ̀rẹ̀ agbára yìí ó yà sọ́dà dúà orúkọ tí ó. Jésù agbára agbára jó gbé ṣe àṣeyọrí yìí ẹgbẹ́ tó mú ayé mi sí re olè ànúdà ọ̀sàndóyà wà gbá látòkè ọ̀rọ̀ wà bàlẹ̀ ayé mi wà gbá látòkè ọ̀rọ̀ gbéni wọ̀ ìdọ̀lẹ̀ máa sọ̀tọ̀ gbéni wọ̀ gbéni wọ̀ gbéni wọ̀ gbéni wọ̀ gbéni wọ̀ gbéni wọ̀ látọ̀tọ̀lẹ̀ máa sọ̀tọ̀lẹ̀ máa ká fúradà bọ̀ lè sọ̀tọ̀lẹ̀ máa sẹ̀tọ̀lẹ̀ máa kópa rapatu dẹnẹnẹ mo sọ̀tọ̀lẹ̀ bọ̀ rikotọ̀lẹ̀ máa ká bọ̀ wá ní orúkọ Jésù gbẹmíwọ gbẹmíwọ gbẹmíwọ gbẹmíwọ gbẹmíwọ gbẹmíwọ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù bèrè fún agbára yẹn agbára tó mú ọ dìde agbára tó mú ìlérí ṣẹ agbára gbà lọ́wọ́ ogun ní orúkọ jésù olúwa gbé ayé mi wọ̀ lọ́wọ́ olúwa gbé ọgbẹ́ ní ọgbẹ́ ní gbogbo èdè kọ́lẹ̀ sí jà gbogbo èdè òkùnkùn gbogbo èdè alágbára ènìyàn ní orúkọ jésù nínú ayé mi sẹ́ ìbàtò ní màkúta yàwó abádòrè mà gbogbo èdè àwọn ẹni bí ní orúkọ jésù kó bẹ̀ sí di asán gbogbo èdè àwọn ẹni ọ̀tá ayé mi kó bẹ̀ sí bàjẹ́ agbára agbára agbára agbára tí mú ayé ẹni lu àlùyọ Agba tí ń fún ẹni láṣeyọrí láyé. Agba tí ò ní jẹ́ kí tèmi gbé. Ní orúkọ Jésù gbọ́ àdúrà. Ní orúkọ Jésù Kristi.

fi àṣeyọrí ilé mi lọ́wọ́. Give this success unto me. O dín mo létí tí tọ́wọ́ mi That is I'm pursuing and that I'm meant to get. Ilé mi lọ́wọ́ ilẹ̀kùn rè. My doors of success. O dín mo létí tí tọ́wọ́ mi wá. What I'm looking for I'm yet to get. Olúwa gbà á fún mi. Don't give it unto me. Olúwa gbà á fún mi. Don't give it unto me. Olúwa gbà á fún mi. Don't give it unto me. Olúwa gbà á fún mi. Olúwa fi fún mi. O yẹ sọ́dà dùà. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ọlọ́run mi o. O dín mo létí tí tọ́wọ́ mi ò bá. O dín mo létí tí tọ́wọ́ mi lórí àwọn ọmọ mi gbogbo ohun tí mo wá títí ní èyí ẹ̀yin ogun ẹ fi lé mi lọ́wọ́ gbàdúrà ó lè fi lé ọ lọ́wọ́ agbára wà lọ́wọ́ ẹ ó ní ìṣẹ́gun lọ́wọ́ láti mú lé ọ lọ́wọ́ ohun tí mo lé títí lọ́wọ́ mi ò bá ọlọ́run mi lórúkọ Jésù olúwa fún mi olúwa fún mi olúwa fún mi olúwa gbà fún mi ọlọ́run lórúkọ jésù ohun tí mo létí tọ́wọ́ mi ò bá ó yá fún ọlọ́run olúwa gbà fún mi olúwa gbà fún mi ó ti ń bá títí lè rí lórúkọ sí lórílẹ̀‐èdè yìí lẹ́nu iṣẹ́ mi ni ní orúkọ jésù lórí ayé àwọn ọmọ mi lọ́nà ọgbọ́n in that marriage okòwò tó fẹ́ yẹn fẹ́ ọwọ́ tó ti tẹ̀ lọ́wọ́ lórúkọ Jésù Olúwa gbàjáde gbàjáde gbàjáde gbàjáde gbàjáde ohun tí àwọn èèyàn lè ti tàn rí ní orúkọ Jésù Olúwa wá jáde Olúwa wá jáde Olúwa wá jáde Olúwa wá jáde Olúwa wá jáde Olúwa wá jáde Olúwa fi àánú wá jáde fún mi Olúwa fi orí ọ̀fẹ́ rẹ wá jáde Olúwa fi agbára rẹ wá jáde dúwàdúwà lórúkọ Jésù Kristi olúwa wá bí a ṣe ń sọ̀rọ̀ ọlọ́run as you tell God your word. gbogbo àwọn tó ń sọ pé ó tì. those who says no. Ọlọ́run jẹ́ kójú tì wọ́n lórí ayé mi. Lord let them be put to shame over my life. bẹ́ẹ̀ mi sọ pé ká kó ń ṣe láyé. as some people to do good. ní ogun lè sọ pé no o na pé ó ti àwọn òfẹ́ gbà. there are some problems. olúwa dójú ti ogun náà. Lord do those problems. ogun tí o fẹ́ fà yìí kí ni láti yọrí náà. no want me to have that success. ogun tí o fẹ́ kí n débi tó yẹ kí n débi. olúwa dójú ti ogun náà nú ayé mi. ogun tó yí mi ká. ètò fi mí sínú kò tí ì mú wà yìí ogun tó yí mi ká. that problem that surrounds me. ohun tó fi mí sínú kò tí mo wà yìí. this position. olúwa dójú ti ogun náà. don't put them to shame. olúwa dójú ti ogun náà. don't put them to shame. olúwa yẹ̀yẹ́ ogun náà. don't put them to shame. olúwa yẹ̀yẹ́ ogun náà. don't put them to shame. olúwa yẹ̀yẹ́ ogun náà. don't put them to shame. ọlọ́run sọ́dà tó wà. orúkọ jésù mẹkàtọ́rì náà sáyọ sáyọ gbogbo tó fi ń ṣẹlẹ̀ gbogbo tó fi ń ṣẹlẹ̀ kò tí mo wà yẹ o ní òun níbi tó ti para mi yìí ẹni máa mi dúró ju òun náà ẹ mi yẹ yẹ òun náà ẹ mi yẹ yẹ òun yìí amọ̀láńlá ló gbàdúrà sọ fún ọlọ́run kọ́ ló dún jogun náà ní orúkọ jésù yàtọ̀ ní àníyàn máa kó mi sọ̀rọ̀ káyọ̀ mi sàyà ẹ bọ orúkọ jésù gbogbo tó fi mí sínú kù ẹ̀rọ máa ẹ̀rọ kọ àìníṣẹ́ aláṣeyọrí àrùn rí ìdààmú inú àìsàn yìí ní orúkọ jésù olúwa dún jogun náà ní orúkọ jésù kàtà ní màgò ṣàgbàgbò takaya mú àdúrà lórúkọ jésù kristi olúwa wa ẹ pọ orúkọ jésù àwọn alágbẹ̀rẹ̀ èèyàn lórí ayé mi sátani náà tó bá bẹ ti ṣe. even then satan when he wants to deliver his work. ó máa ń lo èèyàn náà ni. he use people. ẹ o ti kọ́ ìlú látọ̀dọ̀ ọlọ́run. he has learned that from God tọ́lọ́run bá fẹ́ ṣe nǹkan náà. where God wants to do something. ó máa ń lo èèyàn ni. God used to someone else. Mm, torí pé ọlọ́run ti fún èèyàn ní àṣẹ lórílẹ̀ èdè. because God has given authority in this life. Mm, ọlọ́run àṣẹ ọlọ́run èèyàn lọ́lọ́run gbé àṣẹ ilẹ̀ fún. God has given you that authority. láti bẹ̀rẹ̀ wá ó ní they shall have a dominion over the earth. ó ní ẹ̀yin ò ní àṣẹ lórí ayé. so ìdí tọ́lọ́run náà fi di èèyàn náà tó fi wá sínú ayé náà nìyẹn. that is why God comes to the world. torí torí pé ọlọ́run kò lè ṣe kankan láì fún èèyàn nípa èèyàn. God himself cannot do something without using man. Kò yẹ kó lágbára láti ṣe o. Not that doesn't have power to do. Ṣùgbọ́n tó ti sọ. But because of his word. Pé man shall have a dominion over the face of the earth. Ìpè ènìyàn yóò ní agbára ní orí ayé. So the God used to God used man to carry his agenda. Ọlọ́run lo ènìyàn láti ṣiṣẹ́ rẹ̀. So Satan also used man to carry his own agenda. Eh, sàtàlẹ́ wà ń lo èèyàn láti kọ́ ìṣiṣẹ́ rẹ̀. ẹ eh, o ẹ wá porúkọ Jésù. àwọn èèyàn bíi àwọn èèyàn sátani nínú ayé mi. every box of Satan in my life. àwọn èèyàn sátani lórí iṣẹ́. I look like Satan in my life. èyí tó yí ayé mi ká. they are my life. Olúwa tún wọn ká lónìí. last scatter them today. Olúwa lé wọn jìnnà. Lord pursue scatter them today. àwọn èèyàn àwọn ẹni ẹ̀jẹ̀. those people of blood. ó lè wà ní ìdílé o. ó lè wà ní ọ̀rẹ́ o. ó lè wà ní ìjọ. ó lè wà ládùúgbò. ó wò àwọn ò ní gbà pé ìwọ kẹ̀ẹ́ níbo ò ní lọ́bì kankan olúwa dèdè wọn rú olúwa sọ agbára wọn di asán lórí ayé mi lórí iṣẹ́ mi gbogbo ẹ̀mí kẹ́mi ìka tó fẹ́ fàyọ oore gbà mí olúwa dojú tì í ọmọlọ́run sọ́dàdúrà orúkọ Jésù. Ai, Massaila! ẹ kú orúkọ jésù gbogbo àwọn èèyàn kan tó yí mi ká gbogbo àwọn tó ń bá ògo mi lérí ní orúkọ jésù gbogbo ẹni tó bá ògo bí gbogbo ẹni tó bá ògo ayé ẹni jà tó lówó ò ní gbà àníṣe gbogbo àwọn èèyàn tó tàdí sí the beat of Satan. It has carried the agendas of evil one. Èyí tó tó ń dìde tó ń dìde mọ́ òkú ayé àwọn ọmọ mi. Gbogbo àwọn tó wò mí tó sọ pé tí o, àwọn ò ní gbà fún ìdìde ayé mi. Àwọn ò ní gbà fún ìdìde ayé rẹ. Ìrògbò ayé àwọn ọmọ rẹ tó kó tàn. Olúwa lójú jù wọ́n. Àwọn èèyàn bíi Fáráò tọ́lá mi rìn ní lọ. Ẹ fi orúkọ Jésù. Bá lórúkọ Jésù sí olúwa wá kò sí bó ṣe lè dá tó kò má ní ọ̀tá àfẹnjú ò bá lóòjọ́ except if you don't have glory ó náìsí mú fún gbogbo èèyàn ní nǹkan àtàníwò ẹlẹ́mẹ̀rin gbà tí wọ́n táníwò ṣẹ̀. that you are nice does not mean you will not have someone uh, ah. will be against you. o ní ìdíkó ṣe anybody. you don't even need to offend anybody. kí n ṣe anybody. you don't need to offend anybody before you have anything. Sátánì bínú sí Ọlọ́run ni. Satan is even against God already. ọ̀sọ́ oh, tó bínú sí Ọlọ́run yẹn ó wá bínú sí ìwọ náà. that he is against God means he is against you. Mm, so Eh, onídìkẹ́ ẹlòmíì kò nídìí ṣe anybody. you don't need to offend anybody. jẹ́jẹ́ mi máa ń lọ mi dẹ̀ ń bì tẹ̀ ń bì dẹ̀ ń bí kọ́mọ́ ni kéje o. I do not think of evil against anybody. Eh, ẹ̀yin náà èrò bí sátani nínú. you are the one that do not think of evil. ṣùgbọ́n o tó sọ pé ọ̀run kò gbà lọ́wọ́ ẹ. just for you to send God to save you. mo ní kò sẹ́ni tí ogun. there is no one without problem. kò sẹ́ni tí sátani ò there is no one without is no one against. Jésù ta ní ìwà rere bí Jésù. who how good Jesus. Ta ló ní ìwà pé bẹ́ẹ̀ pé ó ń lọ káàkiri ṣeun rere ni. Jesus said he don everywhere doing good. Ibùdó ìbínú tó bínú nu tẹ́ḿpìlì tó bínú jọ yẹn. Even when he got angry in temple. It's a righteous eh, anger. Ó jẹ́ ìbínú òtítọ́. For for the the iniquity of those people ripping people off. Láti láti dègbè àwọn èèyàn tó ń tó gba owó àgbàjọ wà wọ́n. ẹ because wọ́n ti sọ bẹ́ẹ̀ ní business wọ́n kàn wọ́n kàn rọ́ọ̀bù àwọn èèyàn òkè ó rúbọ ọlọ́yìnwé ẹ eh, mú lọ́kè lọ gbé eh, pàṣípààrọ̀ ní wọ́n ṣe pàṣípààrọ̀ ní ọlọ́run pàṣípààrọ̀ ní pé ẹni tó ní nǹkan tí ò ní nǹkan kan wọ́n á gba valuate lọ́wọ́ ẹ̀ wọ́n á gbé kó torí kò rún ra kò rún ra nǹkan gidi láti láti fi rúbọ fún ọlọ́run. they have turned the capital of God to a business center. ṣe ok ah television yẹn ló ní. Eh, okay Eh, màá gbé wúrẹ́ fún ẹ so lọ gbé tẹlifíṣàn wá. so they are using it as an exchange center. Mm, so lọ ó mọ̀ pé tẹlifíṣàn kan tó dá ìgbà lọ́wọ́ ẹ̀ ó ju ewúrẹ́ tó fẹ́ gbé fún lọ. and it knows that what he the way they are doing it is against the world. so wọ́n di ọlọ́rọ̀ wọ́n ń lówó wọ́n ń lówó wọ́n di àgbà so àwọn tálákà wá ń jìyà. so they are being enriched by their act Why the uh, while the poor are ah, suffering. jésù ọgbà kí ni kí ni wá ní gbogbo lè tẹ̀sí fáwọn yẹn yìí. jesus now say why you doing this against me. ẹ ti sọ ní bàbá mi lé ọlọ́ṣà náà. you have turned my house to the house of pain. ẹ ẹ ń ṣe pàṣípààrọ̀. you are exchanging things. ẹ ń gba àkọlọ ẹ ń ẹ ń àwọn ẹ ń ẹ ń fún wọn ní nǹkan kékeré ẹ wá ń gba kan lára you are exchanging things small things for a bigger thing. tó o gbé tẹ́kun ó yí dànù. that is why it's scattered. for a righteous judgment. ó jẹ́ ìbínú òtítọ́. àjọ ìjọba ẹni láti kú and since that day they wanted him. torí kó dìde fún òòtá àwọn èèyàn. because he goes against. ah kò síbi tó ṣe o. that day. Jésù ò bú ẹnì kò pààyàn rí kò ṣe kankan. Jesus didn't kill anybody. ó ní bọ́lá lè ṣe kí sí òun bẹ́ẹ̀. Israeli kìrìkà lọ sí. mélòó mélòó how much more. ṣèwọ́ you are even. ẹlòmíì ọ̀rọ̀ some people is so wọ́n ní ogun lọ má sọ bẹ́ẹ̀ don't let let me talk. let me talk. ẹnìkò dẹ̀ and you say. some people is. ló fà lóòótọ́ ẹni ẹ̀ kò yẹ kó dára lẹ́jọ́ don't know how to be. lórí ẹni ẹni fìdájọ́ sọ́wọ́ Ọlọ́run ó fìdájọ́ sọ́wọ́ ara rẹ̀. ó yẹ kó fìdájọ́ sọ́wọ́ Ọlọ́run. that person has good judgment. torí kò sọ̀rọ̀ sí ṣe màá dẹ̀ bá ẹ kalẹ̀ láyé ọ̀rọ̀ tí ò tó nǹkan kan tó lè dáríjì á ní òun á ẹni yẹn kalẹ̀ láyé ni á sì lọ á ti bá ẹni yẹn kalẹ̀. that that church fund that's not even. ẹ ó wà kó orúkọ Jésù sẹ Ọlọ́run tó pọ̀ nípa tábà jẹ́ kí gbogbo agbára àwọn ènìyàn power of evil. Gbogbo agbára àwọn ènìyàn. Let the power of evil. Gbogbo agbára àwọn ènìyàn. Let all the power of evil. Gbogbo agbára àwọn ìka ènìyàn. Let all the power of evil. Lórí ayé mi, ó di asán lónìí gbogbo agbára àwọn ènìyàn ìka lórí iṣẹ́ mi gbogbo àwọn tó ń ka satan agenda lórí mi gbogbo àwọn tó fara wọn jì fún sátani lórí ilé mi èyí tó fara wọn jì fún sátani lórí ayé mi pé fílẹ̀ fi ọ̀rọ̀ ẹ̀ dìde ó yẹ sọ pé náà di asán àwọn náà ló gbàdúrà orúkọ Jésù àtòrí bá kó paruso tó ní mẹkẹlẹbó gbogbo agbára àwọn èèyàn lórí ayé àwọn èèyàn yìí kó da sa gbogbo ipa àwọn ẹni bíi pé kọ́ra ní dìde gbogbo agbára àwọn ẹni bíi tó ní àwọn òní gbá tó fẹ́ kẹ́ gbádùn ọmọ ayé ní orúkọ Jésù ẹbí ibú àjẹdà ibú àjẹdà gbogbo agbára ènìyàn ìka lórí ayé mi kó di asẹ́ kó bàjẹ́ bàgbà náà jẹ́ olúwa bàgbà náà jẹ́ olúwa bàgbà náà jẹ́ gbogbo agbára Sátánì lórí ayé mi bàgbà náà jẹ́ ní orúkọ Jesus. In Jesus' name. We pray. Amen. Something follows men in life. Èèyàn sì tọwọ́ bọ̀ náà. And it's men that cause it. Òun náà ni pé ibi àti rere That means good and bad. Job lóun náà sọ pé èèyàn lè gbáre kó má gba ibi. Job said you can't receive good without receiving the bad or good or evil. ṣùgbọ́n ẹni tó bá mọ Ọlọ́run. but someone who knows God. Ọlọ́run ní kó ní ètò rere lòun. God said he has plans for me. to I cling to the good thought of God. ṣùgbọ́n méjì ló máa fẹ́ ṣẹlẹ̀ sí ènìyàn. two things usually happens. ire àti ibi. good and bad báwo ni ọ̀nà méjì láti láti gba eré eré yẹn ọwọ́ ọlọ́run náà ló wà. to receive good is from God. láti ibi náà láti ibi ìdànù náà ọwọ́ ọlọ́run náà ló wà. and to turn away evil is also from God. ibi tí àdúrà ṣe pàtàkì nìyẹn. that is where prayer is. o méjì ló máa ń tẹ̀lé yàrá yìí. two things follow you in life. ire good àti ibi tó wà ní ayé yìí. ṣùgbọ́n ìwọ mo pèrè sí ayé mi. but I call upon good upon my life. mo pèrè sí ayé mi. I call upon glory upon my life. ìwọ ibi jìnnà sí mi ló will evil move away from me. o ìkàdà ìwọ ibi ènìyàn jìnnà sí ayé rẹ. evil move away from my life. ìwọ ènìyàn jìnnà sórí èmi. evil people move away from my life. ìwọ ibi àwọn agbá òkùnkùn jìnnà sí ayé mi. ní orúkọ Jésù ti Násárẹ́tì. in the name of Jesus. ẹ pé orúkọ Jésù ti Násárẹ́tì. àgbèrèmọ́ra ẹni tèmi dire ni o. ẹ pé orúkọ Jésù sẹ́. ìwọ ibi àṣẹ ìwọ ibi àṣẹ ti jìnnà sí ayé rẹ. ìwọ ibi àmúbọ̀ jìnnà sí ọ̀nà mi. ìwọ ibi àkó àìtọ́jọ́ jìnnà sí ilé mi. ó yá orúkọ Jésù. ó so I ti sọ bẹ́ẹ̀ ìkádàdàbọ̀ sọ́ńtò ní makabraba kò sanni kò ní makabrada gabagaba ní orúkọ jẹ́ ṣe. Ó yá sọ fún ọlọ́run sọ fún ọlọ́run sọ fún ọlọ́run. Màdé nana la kó pẹ̀lú sótó ní bẹ́ẹ̀ mọ́. Orúkọ jèmí kọ ìyẹn kó pẹ́ fún àìtọ́jọ́. Gbogbo olóko tó tẹ̀lé ma kápá tó tẹ̀lé ma sọ́tò yaba. Ẹ kó orúkọ Jésù. Mú ayé àwọn ọmọ mi sẹ́wọ̀n. Nínú ọdún ìrìnàjò sunkún. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù tèmi ò gbúdọ̀ gbé. Wọ́n wá sí ọlọ́rọ̀ mi lọ. Wọ́n wá ìdùnkún ọ̀rọ̀ mi lọ. Gbogbo orúkọ Jésù. Ìwọ gbogbo ọmọ ayé mi lọ lọ́wọ́ ní ma labalábá sata akaparikaba tó kojú tó kéré akorobo ṣe torí ma ká orúkọ Jésù ẹkọ orúkọ Jésù ìrìn àṣọ ìwọnú ayé mi lọ orúkọ Jésù ìwọ ògbówọnú ayé mi lọ lúwà lúwà orúkọ Jésù Kristi Olúwa wa jìnnà rere jìnnà rere jìnnà rere jìnnà rere jìnnà rere wàá máa ní kó jìn ní. That will say it far away from you. Jìnà rere jìnà rere jìnà rere jìnà rere bẹ́ẹ̀ máa ra ìgbà padà. Bible say redeemed days. Ohun tó ń ṣe lọ́wọ́ ló múra padà. You are redeeming days as you are cleansing. Àwọn ẹni ayé mọ̀ o. The evil ones know you. Òun máa ń rúbọ. And that is what the mystery that is. Mo ti rí ìgbà tó bá jáde akọ́dà òbí I know those who sacrifice before greater. Ó múra ìgbà padà. They are redeeming days. They are redeeming time. Ṣùgbọ́n orúkọ tó ra ìgbà padà jù. But the name that gives time to Jésù ló wà. It's the name of Jesus. Tó gbọ́dọ̀ fi ẹ̀jẹ̀ ṣe. Because he has been used to the Lord of God. No other sacrifice required àti pàápàá òun olóko parí lórí àgbélébù ó sọ kí dandan ayé rẹ kó jìnnà rere jìnnà rere jìnnà rere jìnnà rere oya oya jìnnà rere lórí iṣẹ́. bá ṣe ń kọrin yẹn. as we were singing that song. mo rí i pé ojú kan fara. I see one strange eyes coming. Eh, ṣùgbọ́n ojú kan bẹ́ẹ̀ pé eh, ojú kan fara nà. I see an eyes coming. ṣùgbọ́n mi rojú ẹ rárá. but I do not see the. ee eh, ó wá jẹun tó ń ṣẹlẹ̀ sí ìwọ. you know something happening to you. gbogbo tó máa ń yọjú sí ẹ. everything that comes to you. bẹ́ẹ̀ pé ìmọ̀ bóyá nínú àlá tàbí nínú ìran ni. I don't know maybe. ṣùgbọ́n òun ráyè rí ṣùgbọ́n o ti take note of that very thing pé o máa ń rìn kankan tó máa ń wá ṣùgbọ́n o dá ojú yẹn mọ̀. you do not know that high, but you know that it's coming. ṣùgbọ́n o máa rí o máa rí kíní yẹn yóò ti wọ́ ti mọ̀ kíní yẹn máa wá kíní yẹn máa ń ṣẹlẹ̀ sí mi ṣùgbọ́n ojú yẹn gan ló dá mọ̀. you do not know that high, but you know. gbogbo tó farapamọ́ ti máa ń dà ọ́ lókun. every hand that Gbogbo ojú gbogbo tó fara pamọ́ tó máa ń jà mí lógun. Everything that hides that. Gbogbo tó máa fara pamọ́ tó máa ń jà mí lógun. Everything that is hiding in you that is Gbogbo tó fara pamọ́ tó máa ń jà mí lógun. Everything hiding that is. Ẹni máa ń ṣàlùkọ Jésù sórí asán nìyẹn. Turn into nothing. Olúwa bàbá rẹ̀ jẹ́ lórí ayé rẹ̀. Olúwa ṣẹ́gun ẹ̀ fún mi ṣẹ́. Gbogbo tó ń fara pamọ́ tó ń jà mí lógun. Àwọn ènìyàn kàtí fara pamọ́ tó ń jà mí lógun. Ní orúkọ Jésù, àgbà náà náà kó di asán ní orúkọ Jésù ẹ̀yin ogun ọ̀rẹ́ bá mi já lọ́rẹ́ ọ̀run ẹ̀yin ogun ọ̀rẹ́ bá mi já lọ́rẹ́ ọ̀run ẹ̀yin ogun ọ̀rẹ́ bá mi já lọ́rẹ́ ọ̀run ẹ tú mi sílẹ̀ lọ́wọ́ ìdè yẹn ẹ tú mi sílẹ̀ lọ́wọ́ ìdè yẹn ẹ tú mi sílẹ̀ lọ́wọ́ ìdè yẹn ẹ tú mi sílẹ̀ lọ́wọ́ ìdè yẹn ẹ tú mi sílẹ̀ lọ́wọ́ agbára yẹn ní orúkọ Jésù ẹ ọmọ mi sílẹ̀ ẹ tú mi sílẹ̀ ẹ mi sílẹ̀ lọ́wọ́ tó ń farapamọ́ tó ń jà mí lọ́rùn lọ́wọ́ ẹ̀ka ìlà tí ń farapamọ́ tó ń jà mí lọ́rùn rà ní orúkọ Jésù gbogbo tó ń bojú tó ń jà mí lọ́rùn rà ìka bàbàbàbà sẹ́ńtọ́rì olúwa tú mi sílẹ̀ àwọn sọ́dà gbà orúkọ Jésù yẹ́dẹ̀ rọ́bọ̀ sọ́ńtọ́rì bá sọ́ńtọ́rì bá sọ́ńtọ́rì bá sọ́ńtọ́ rìpọ́tọ́lì bá sọ́ńtọ́rì bá sọ́ńtọ́rì bá sọ́ńtọ́ ní orúkọ Jésù túnbí sílẹ̀ lọ́wọ́ agbára yẹn túnbí sílẹ̀ lọ́wọ́ agbára yẹn gbúwà dùà lórúkọ Jésù Kristi Olúwa atẹ̀kọ̀ba ti ń gbàdúrà wọ́n yà ń gbọ́ kele májẹ̀mú májẹ̀mú májẹ̀mú orúkọ Olúwa májẹ̀mú jẹ́ májẹ̀mú tí mo wà lábẹ́ májẹ̀mú tí mo wà lábẹ́. Eh, téèyàn bá wà lábẹ́ nǹkan tí o eh, sí bẹ́ẹ̀ yẹn ṣe lè kò sí bẹ́ẹ̀ yẹn jà bá mú yàn jáde. there is no nowhere you can fly except when God brings you out. téèyàn bá wà lọ́gbà abẹ́ àṣetì láyé májẹ̀ má ṣetì kò sí bẹ́ẹ̀ yẹn lè jáde. if you are under failure there is no way you can come out. ẹ pe orúkọ Jésù. call upon the name of Jesus. májẹ̀ tí mo wà ní abẹ́. this covenant am under it. Olúwa mú mi jáde bẹ́ẹ̀. Lord bring me out of it. Olúwa mú mi jáde lọ́wọ́ májẹ̀ má ṣetì. bring me out of covenant of failure. bá májẹ̀ tó wà lórí ayé destroy every shade covenant in my life olúwa ọlọ́run alààyè bá májẹ̀mú tó wà lórí ayé mi jẹ́ májẹ̀mú tó lòdì lórí ayé mi kò sí tẹ kò sí bẹ́yàn ṣe lè ṣe é tíyàn bá wà lábẹ́ májẹ̀mú kan tí ò ṣe ti ọlọ́run èèyàn bá lóògùn èèyàn bá bẹ̀rẹ̀ èèyàn á kárí pé gbogbo ẹ̀ṣẹ̀ ó dàrú ni lórí abẹ́ májẹ̀mú tó wà ó dó wá kó kù lábẹ́ májẹ̀mú yẹn o ó sàrí pé kí ni ẹ̀ṣà ń tẹ májẹ̀mú ẹ̀ pọ̀ orúkọ Jésù lábẹ́ májẹ̀mú tí mo wà májẹ̀mú má ṣe rírú ìdílé má jẹ́ márọ̀wọ́ yọ ní orúkọ Jésù lórí ayé mi lórí ayé mi lórí ayé mi Olúwa bà á jẹ́ Olúwa sí abí àṣà má jẹ́ mu tí a fi ayé mi fún má jẹ́ mu tó wọnú ayé mi wá má jẹ́ mu tó wọnú ayé àwọn ọmọ mi lọ lábẹ́ má jẹ́ yìí Olúwa mú mi jáde Olúwa mú ìpín mi jáde Olúwa mú ayé mi jáde lábẹ́ má jẹ́ májẹ̀mú yìí ètò òpèkémi náà láyọ̀ lábẹ́ májẹ̀mú yìí ètò ní kí n máa bá lọ bẹ́ẹ̀ ní orúkọ Jésù Olúwa mú mi jáde mú mi jáde tamatama tajàtajà mú agbára mi jáde mú iná mi jáde ní orúkọ Jésù àwọn ọ̀lànà gbàgbà orúkọ Jésù yìí kàdó ni màkú bá rúṣà tó bẹ kó jalaba ríkàdó sandilebokaba ní orúkọ Jésù mú mi jáde lábẹ́ májẹ̀mú tó dì mí mú yìí lábẹ́ májẹ̀mú tó so Ne mọ́lẹ̀ ní orúkọ Jésù lábẹ́ májẹ̀mú tó dire mi lọ́wọ́ ọlọ́lá ló gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà àìlì mà kúrò bà kúrò bà sẹ́yà ìlì bà kúrò bà sẹ́kítà bà tóbi bà sẹ́kítà mà dẹ́rẹ́ bà tóbi bà sẹ́yà bà sẹ́kítà wà ìlì bà kúrò bà sẹ́kítà bà sẹ́kítà yà librando kì í bẹ̀rẹ̀ kúta bà sẹ́kítà yà láì dẹ́kẹ̀tà yà má sọ́ọ̀lì rà bà má dẹ̀ mú yìí ní orúkọ Jésù tatatatata lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ kẹ́tẹ̀ má dọ́kọ̀ tó ní bẹ́ẹ̀ kẹ́tẹ̀ lẹ́wọ̀ má dọ́rin bẹ́ẹ̀ kọ́tọ́ lẹ́wọ̀. In Jesus' name we pray. Amen. Akọ akọ akụkọ akọ akụkọ. Adi akụkọ. Chicken ni mélòó wọn. Gbogbo gbogbo májèmú lórí ayé ẹ̀ kò di asán. Let every evil covenant on your life be turned to naught. Eh, mi ò bí mo ń sọ̀rọ̀ báyìí o. I'm speaking now by God's grace. by God's grace. ẹ nínú àná Ọlọ́run. in the God's mercy. ẹ ẹ bóyá bóyá gbogbo àkó àkókò ó lè bá ti yé ìwọ náà bó ṣe mo ń sọ yẹn. my afọdọ sọ̀rọ̀ àti. mo lè má lọ details lórí èṣù bó lè bá ti yé ìwọ ìgbọ́ ọdún tí mo sọ yẹn. bẹ́ẹ̀ kí Ọlọ́run kó ṣe é yè padà. bẹ́ẹ̀ kí ẹ̀mí Ọlọ́run kó ṣe ọ níyè kó ṣe ìwọ kí n tó wà tó ń gbọ́ mi yẹn. àkókò adìyẹ àkókò adìyẹ àkókò àti àkókò mi ní kó lọ ra mi sọ kó lọ ra bí kò mi sọ kó fi mo ń sọ mo rọ fún ọ. i'm speaking now. ẹ gbé wọn náà mọ lórúkọ jésù gbogbo májẹ̀mú ọ̀tá kó di asán lórí ayé rẹ. every covenant of you let them come to you lórúkọ Jésù kó di asán lórí iṣẹ́ rẹ olórúkọ Jésù kó di asán lórí ọmọ rẹ kó di asán ní ọ̀nà rẹ gbó kó di asán kó Jésù látò lórúkọ Jésù mú ni kó di asán gbogbo májẹ̀mú kó di asán gbogbo májẹ̀mú ẹni bí kó di asán lórúkọ Jésù kó di asán lórúkọ Jésù kò di asán lórúkọ Jésù kò di asán gbogbo iṣẹ́ gbogbo iṣẹ́ rẹ bí gbogbo iṣẹ́ ní bí lórí ayé rẹ̀ ó di àṣà gbogbo iṣẹ́ tí wọ́n náà ti ṣe ètò ìdànù lórí ayé rẹ̀ lórúkọ Jésù kò di àṣà lórúkọ Jésù kò di àṣà ẹbọ rẹ yìí mo ní kí Ọlọ́run kó gbà mo ní ẹ gbọ́ ọ̀rẹ́ your sacrifice. Ọlọ́run kò gbà á. Ẹbọ rẹ torú níwájú Olúwa. Láti gébè. Mo ní kọ́lọ́run kò gbà á. Gbogbo agbá tí ń dẹbọ rẹ dànù. Gbogbo èèyàn tí ń dẹbọ rẹ dànù. Ní orúkọ Jésù, ẹ̀jẹ̀ Jésù kò jà fún ẹ. Ẹ̀jẹ̀ Jésù kò jà fún ọ. Ẹ̀jẹ̀ Jésù kò jà fún ọ. Ẹ̀jẹ̀ Jésù kò jà fún ọ. Ẹ̀jẹ̀ Jésù kò wá jà fún ọ báyìí. Ẹ̀jẹ̀ Jésù kò wá jà fún ọ báyìí just fight for me. ẹ̀jẹ̀ jésù kò wá jà fún ọ báyìí. ẹ̀jẹ̀ jésù kò wá fún ọ báyìí. ẹ̀jẹ̀ jésù máa fọhùn. lórúkọ jésù kò fọhùn jáde. mo ní ẹ̀jẹ̀ jésù kò fọhùn jáde. ẹ̀jẹ̀ jésù kò fọhùn jáde. kó bá gbogbo ṣéèkù yẹ. kó sọ gbogbo ṣéèkù di asán. kó wá tú ìwọ sílẹ̀. kí ẹ bọ tiẹ̀ kó gbà lónìí. kí ẹ bọ rẹ kó gbà. torí jésù ti fi ara rẹ̀ rúbọ fún ọ. kó wá dẹni ìdáláre. kó wá dẹni iṣẹ́ ní orúkọ Jésù lábẹ́ májẹ̀mú yẹn lábẹ́ májẹ̀mú pé mi ì ní gbà lábẹ́ májẹ̀mú pé mo wò òde tí o fẹ́ ká yẹrí nìdẹ́ lábẹ́ májẹ̀mú yẹn ní orúkọ Jésù jáde ayé rẹ kó jáde ayé rẹ kó jáde ayé ọmọ rẹ kó jáde ayé rẹ kó jáde olúwa kó fi ọwọ́ agbára rẹ fún ọjà jù olúwa kó fi ọwọ́ agbára rẹ fún ọjà jù lọ́wọ́ olúwa bàbá rẹ̀ fà á jáde. Olúwa kò fi ọba rẹ̀ fà á jáde. Ẹ Lábánì. Laban. Ẹ Bákà ti Bálámù. Bálámù Bálámù. Wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́ orúbọ láti fi Ísírẹ́lì rẹ̀ ni. They were celebrating sacrifice to cause Israel wọ́n rúbọ wọ́n rúbọ. the sacrifice to cause Israel. ṣùgbọ́n ìrúbọ yẹn fún fún fún oríire ni. the sacrifice was to cause Israel. láti ṣépè fún pẹ̀lú Israẹli pé àníṣe ah, ah, nǹkan báyìí ni kò máa bá yín. that this is what you will be for your life. ṣùgbọ́n Ọlọ́run bá ẹnu wọn. but God slapped them. instead kó bẹ̀rẹ̀ sí ṣépè. instead of them ó bẹ̀rẹ̀ sí sọ nǹkan gidi. they started blessing them. bàbá bẹ̀rẹ̀ sí sọ. they started blessing them. ìyẹn sọ pé kí lédè kí ló ń sọ yìí. now said what are you saying. èrè ló ń sọ jáde. you are saying something. ó yẹ kó ó yẹ kó bẹ̀rẹ̀ sí ṣépè fún you are supposed to curse. gbogbo èrúbọ Sátánì. every simple sacrifice. of the gbogbo èrú orúkọ àwọn ẹni ẹ̀jẹ̀ lórí ayé wa lónìí lórúkọ Jésù kò di asán gbogbo tó ń tọ́ ti rúbọ lórúkọ Jésù nítorí ayé rẹ gbogbo ẹbọ Sátánì gbogbo ẹbọ àwọn ẹni bí orúkọ Jésù kò di asán. ẹnìkan mo ń gbé nǹkan lánàá tó ń sọ ṣé lánàá àbí kẹta. ẹ ti sọ nípa ẹ ń yìí pé ya. Ah, Eh, àwọn àwọn ẹbọ ni àwọn our forefathers eh, lọ́dọ̀ tèmi kò sí ẹbọ kankan mọ́. he was saying sacrifice was used by our forefathers. lọ́dọ̀ tèmi yìí o. before me. kò sí ẹbọ kankan mọ́. no sacrifice again. Jésù ti ó ti fi ara ẹ̀rú bọ́ pa. Jesus has sacrificed everything. Ẹbọ ẹ̀mí ènìyàn lójú. Sacrifice of a eh, human being is the most. Ah, ibi tó bá ti fi ìyàwó ṣe nǹkan ẹ jọ pé nǹkan rọlẹ̀. when you see people making someone as sacrifice that means something is happening. ibi tó bá ti fi ènìyàn ṣe nǹkan. when human being is being sacrificed nǹkan ti rọlẹ̀ ń bẹ́ o. that means something is about to happen. kò ń ṣe nǹkan kékeré ló ṣẹlẹ̀ mẹ́. it's not a small thing that happened. ṣùgbọ́n Jésù but this Jesus. wá fi ara ti èrú bọ. now sacrifice himself. pé kébí lè di ẹni ìdálá rẹ. that you should be become a free. ẹ̀bùn ẹ̀yìn sì sí ń fi fọhùn. and that sacrifice is speaking of. ẹ̀bùn tó rú yẹn ó fọhùn dùn. that sacrifice is speaking of. ó fi ẹ̀ lélẹ̀. because he has laid down his spirit. torí pé kéèrè èmi lè yè. so that you be saved. so gbogbo ẹbọ tí ọ̀tá bá wá rú. every sacrifice made am make by gbogbo ẹbọ tí ayé ní kí wọ́n rú náà. every sacrifice man made am make am today. mo ti rẹ́ nìkan. I have seen someone. wòlíì náà ni o. he is a prophet. wọ́n fún ẹni tẹ́mi mọ̀ra. he now told someone I know. pé kó lọ sílé bàbá ẹ̀. that she go to his father. pé kó lọ rúbọ ọbẹ̀. ah his father house and make a sacrifice. ó sọ pé kí wòlíì wòlíì sọ fún yàn old uh, prophet said so. pé òrìṣà kan there is uh, one uh, deity before your in your father's house. pé kó lọ rúbọ you should go and make sacrifice to him. ló fún èmi. to me. zero zero ni. it is zero torí ta ló ju ọlọ́run tó sọ̀rọ̀ lọ. who's greater than that God that said. ọ̀rọ̀ kí n ti lọ rúbọ ń bò mí. that God that said not. àpẹ ọlọ́run ò lágbára nìyẹn dẹ. that doesn't have power. àpẹ ọlọ́run ò lágbára. that doesn't have power. pé kí n lọ sí òrìṣà bàbá mi. that I should go to my father. pé kí n lọ rúbọ síbẹ̀. and go and make sacrifice. kí n wá dèrè ìdálá and so that I will be free. pé kí n dèrè ìdálá so that I will be free. Eh, àpọ̀lọpọ̀ ló ti sọ bẹ́ẹ̀ fún some have said so. Eh, eh, ọ̀gbọ̀n náà mọ̀ tó ojú tọwọ́ rẹ bọṣọ lọ ni. a lot of people have been told so. ẹ tó tún ṣolú bàbá yẹn tó o bá ti wo ọlọ́run Ísírẹ́lì tó lè ọ́. when you don't look no look upon the God of Israel as you can say. àwọn ọmọ Hebrew yẹn sọ pé ikú ti yè mí tọ́lọ́ bá gbà mí ó gbà mí tó ti gbà mí. the Hebrew say Jesus says yes Èmi ò wáyé tó wá dúró ti Ọlọ́run bẹ́ẹ̀ o. Tí ìtìjú kẹ́yìn ayé ẹ̀. Àní mo kú ẹ bọ́ sàtánì. Ọ̀rọ̀ tí mo sọ yìí máa yé yín. Ṣùgbọ́n tí mo sọ mo mọ̀ ọ́. Gbogbo ẹ bọ́ sàtánì. Gbogbo ẹ tó fi ayé rẹ rúbọ. Gbogbo ẹ tó ní kó rúbọ òkùnkùn. Gbogbo bá jẹ mọ̀ kánú ayé rẹ. Lórúkọ Jésù. Mo yà kó di asán lónìí. Ẹ̀jẹ̀ Jésù tún yín sílẹ̀. Ẹ̀jẹ̀ Jésù kó tún yín sílẹ̀. Ẹ̀jẹ̀ to go ẹ̀jẹ̀ Jésù kó tú yín sílẹ̀ ẹ̀jẹ̀ Jésù go to Israel. sílẹ̀ ẹ̀jẹ̀ Jésù to tú yín sílẹ̀ ẹ̀jẹ̀ Jésù kó rà yín lọ ẹ̀jẹ̀ Jésù kó gbà yín ẹ̀jẹ̀ Jésù kó gbà yín ẹ̀jẹ̀ Jésù kó gbà yín ẹ̀jẹ̀ Jésù kó gbà go to Israel orúkọ Jésù kó gbà mí. gbogbo tí gbogbo táyé ti gbé tó ti mú ayé ẹni tó ti mú ayé ẹni mọ́fo. everywhere you and your life has been turned to dance. ẹgbẹ́ gbogbo igi kò igi ó gbẹ kò sì ní èso kankan. everywhere you have planted and you no have any seed. lórúkọ Jésù òjò Ọlọ́run látòkè àtàgbára rẹ̀ kó gbàlẹ́ ayé rẹ̀. amen. bẹ̀ sí ní èso fún mi látòní lọ lórúkọ Jésù kò bẹ̀ sí ní èso fún rere látòní lórúkọ Jésù kẹ bẹ̀ sí ní èso fún rere látòní lórúkọ Jésù kẹ bẹ̀ sí ní èso fún rere nípa agbára ṣe Jésù Kristi tí bí kò ní ma kó bẹ̀rẹ̀ lórúkọ Jésù kẹ bẹ̀ sí láàrin káyọ̀ sẹ́ẹ̀. mo gbàdúrà gbogbo ro Sátánì nínú àgọ́ ara rẹ lórúkọ Jésù kò di asán. Ejò ayé tó ṣán ẹni lórúkọ Jésù kò ní kò di asán. Gbogbo ro ejò Sátánì nínú àgọ́ ara ẹni lójú àlá lójú ayé lórúkọ Jésù mo ní kó di asẹ́ mo ní kó di asẹ́ ìyanu kó ṣẹlẹ̀ látọ̀ ní lórúkọ Jésù mo ní kó rí ọwọ́ yọ látọ̀ lórúkọ Jésù mo ní kó rí ọwọ́ yọ látọ̀ lórúkọ Jésù mo ní kó rí ọwọ́ yọ látọ̀ lórúkọ Jésù mo ní kó rí ọwọ́ yọ látọ̀ lórúkọ Jésù mo ní kó rí ọwọ́ yọ ọwọ́ náà kó bẹ̀rẹ̀ sí ṣeré ọwọ́ yín kó bẹ̀rẹ̀ sí ṣeré owó ò ní pọn ọ lójú lórúkọ jésù ò ní dààmú mọ́ lórúkọ jésù ò ní dààmú mọ́ lórúkọ jésù ẹ̀bẹ̀ sí ṣeré lórúkọ jésù ẹ̀bẹ̀ sí ṣeré lórúkọ jésù ẹ̀bẹ̀ sí ṣeré lórúkọ jésù ẹ̀bẹ̀ sí ṣeré ọ̀run kò daṣọ àṣírí bò yín lórúkọ jésù mo ní kọ́lọ́run kò daṣọ àṣírí bò yín lórúkọ jésù mo ní kọ́lọ́run kò daṣọ àṣírí bò yín kó gbé orí yín sókè lórúkọ jésù kó gbé orí yín sókè lórúkọ jésù kó gbé orí lórí sókè ohun tẹ báwa lónìí lórúkọ oníkó ní ìyanjú ní orúkọ Jésù gbogbo tẹ báwa níwájú Olúwa gbogbo tẹ báwa àdúrà ti bẹ̀jẹ̀ kí n jọ àdúrà yìí ohun tó wá ń bẹ lọ́kàn rẹ tó ń fẹ́ ìtura tàbí ìtùnú fún Ọlọ́run ó mọ̀ ọ́ èmi ò mú ìjọba mi mọ dòdò mi mọ tó ń ṣẹlẹ̀ náà ṣùgbọ́n ẹnìkan mọ̀ ọ́ ẹ náà tó wà bí ti ṣe Jésù ohun tó ń bẹ lọ́kàn rẹ tó ń sọ fún Ọlọ́run pé ó fẹ́ fẹ́ Ọlọ́run kó ṣe bí kọ́lọ́run kò yanjú ẹ̀ bí kọ́lọ́run kò dáhùn lórúkọ jésù mo ní kọ́lọ́run kò yanjú ẹ̀ ó yẹ lọ gba ìtura ẹ gba ìsinmi lónìí ẹ ní dààmú mọ́ ó ní tì í ojú àdúrà ò ní tì í àdúrà kò gbà fún yín ayé tí ń wò yín gbà ah, àwọn òbí ṣé inú àdúrà ẹ̀ yóò ti rí àbíkó wà nǹkan ṣe sọ̀rọ̀ ẹ̀ lọ́pàá àdúrà máa gbà lórúkọ jésù tó dé ẹ sọ bẹ́ẹ̀ torí pé ẹ̀sìn gbẹ́kẹ̀lé ọlọ́run ọ̀rọ̀ yìí kò ní ìyẹ́jú látò lọ ẹ ọlọ́run ọlọ́run tẹ̀ ń fẹ́ kíákíá ó yẹ sọ fún ọlọ́run tẹ̀ ń fẹ́ kíákíá ohun tẹ̀ ń fẹ́ yẹn ó yẹ sọ fún ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ tún sọ́lẹ̀ kan náà létí oore yẹn pé yóò ṣe inú ayé rẹ láti létí ọ̀rọ̀ tó sọ yẹn bóun ó lànà dìde o ọlọ́run sọ kó wàá bú jáde nínú ayé mi o ọlọ́run sọ kó wàá dára nínú ayé mi o ẹ sọ fún ọlọ́run bẹ́ẹ̀ lèkàtó lè máa kó parú sóńdó lè máa sáńdà yà o lèkàtó lè máa sáńdó lè máa sáńdà wà sáńdà yà o wọn kò rí bẹ́ẹ̀ fún yín gbogbo èèyàn yìí ló fẹ́ gbárí yẹn bẹ́ẹ̀ bá sì rí kẹ lẹ́nu ọpẹ́ o kẹ lẹ́nu ìyìn igi rẹ kó mú èso jáde wá igi rẹ kó mú èso jáde wá igi rẹ kó ní èso lórí gbogbo ẹ tó wọ́ bá lọ gbé ọmọ bí lórúkọ Jésù torí pé Ọlọ́run ní kí tó ti wù ẹ́ kó fẹ́ bímọ láyé is the God's program Ọlọ́run ètò Ọlọ́run ni tóbi ti wù ọ́ ní ọkàn pé àyè ah, náà fẹ́ lọ kò ṣe lóyún bá fẹ́ bímọ kò sí náà problem ẹ lè má bímọ pé mo hmm, tó bá ti wá wù èèyàn pé ó wù mí not to be pride you torí pé it's God's program ìdí ló sọ pé tó bá méjì lọ́dún tí èèyàn bá fẹ́ bímọ torí Paul sọ pé if you want to be tó bá fẹ́ láì tó fẹ́ dúró o lè dúró so ó ní it's not a sin ṣùgbọ́n tó bá tó wá wù èèyàn pé èmi náà fẹ́ wá ní ọmọ èmi náà fẹ́ bímọ kò sí nǹkan tó yẹ kó dè pa ọlọ́run gbọ́dọ̀ sọ pé o lè bímọ o o lè bímọ o lè bímọ torí ètò ẹ̀ ni is God's program go and multiply and increase gbogbo tó wá ń di ọ ni o nípa agbára májẹ̀mú ọ̀rọ̀ pé kó o lọ ẹ lọ pọ̀ sí i lórúkọ jésù olówó di àṣà mo ní tiẹ̀ bí mo ní tiẹ̀ gbé bí eléyìí tẹ̀ ti wá bí lórúkọ jésù kò yè mọ́ ẹ lọ́wọ́ kò ní kú lórúkọ jésù eléyìí tọ́lọ́ ní fún ọ di ìdààmú lórúkọ jésù gbogbo ọmọ gbogbo lọ́wọ́ wa kò ní di ìdààmú lórúkọ jésù kékeré ní àgbà abẹ ní lórúkọ jésù kò ní di ìdààmú ìwọ gan ò ní di ìdààmú ní orúkọ Jésù ò ní di ìdààmú fún ọmọ rẹ lórúkọ Jésù ò ní di ìdààmú ọmọ rẹ ò ní di ìdààmú ó yẹ láàánú ìgbà ẹ lọ ṣe rere bẹ́ẹ̀ ni a sì rí láì lórúkọ Jésù Kristi olúwa àmín àmín àmín lórúkọ Jésù hallelujah praise the Lord ẹ ká fún akẹ́kọ̀ọ́ àdúrà tẹ̀síwájú ní ìlọ́kùnmọ́nù. Monday now, Monday morning, like uh, 12 midnight, you uh, know, 12 midnight, 1. I know the Lord your God will strengthen you Amen. and uphold you by God's grace. And also, uh, let us know the prayer that is coming up. I've been having that in my spirit, and I have not yielded myself to it. And I pray I yield quickly. Hallelujah. Amen. Praise the Lord. Amen. So, because grace, maybe it also requires to fast and also midnight. It's probably more midnight also it, midnight is going to get involved. So I'm going to look at it because many of us we have a um, we're in different country, you know, and um, so it's going to be a different time. So I'm trying to look at that time to to fit in. So it's going to take much me coming twice or yeah, because it's going to be sometimes it's going to be midnight. Oh my God, named by me. So and uh, so and I know that go to Shelen by me. about it, but soon. So I have to look at it. And so, by God's grace, very soon, uh, we're going to do it. And the Lord your God will answer us in the name of Jesus. Ọlọ́run wa dára lóhùn. Ọlọ́run Ohun tí Ọlọ́run ṣe fún wa yìí kò di mímọ̀. Ìṣẹ́gun tá a gbà yìí lórúkọ Jésù kò di mímọ̀. Gbogbo yìí kò gbọdọ̀ gbére mọ́. Ìṣẹ́gun ìkórìmọ̀ fún gbogbo ènìyàn kí ọkàn kó balẹ̀ bẹ́ẹ̀ láṣìírí lórúkọ Jésù Kristi Olúwa tó ní balawa. àmín àmín lórúkọ Jésù. You are blessed and highly favored. God bless you. Bye bye. See you later. Bye bye.